أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته دعوة قفنا ونوبة أترى كيد اسم وساجه ونبي ومحمد صلى الله عليه وسلم لما سيادة أدوك فمو سيادة سيادة سيادة عرفه من يوم ẹ̀jẹ̀ kọ́ máa bá nàbí àtàwọn sábà rẹ̀ àwọn olùkọ́ àtàwọn òbí ọ̀rọ̀ bá ṣe dáadáa fún wa. bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run lílọ bíbọ̀ tí wàá náà jíjẹ mímú wa nínú lílo wa kọ́lọ̀ nǹkan méje sòrò gírámù sí arham rahmin. nínú síra nihatul anasiriya min ahadith nabawiya sallallahu alayhi wa sallam tí a ń kà. lánàá ka àdíjẹ lẹ́ẹ̀kẹrin níbi tí afáwa abu sa'id al-Khudri tí wọ́n ti gbà bí ti náà wà tí wọ́n jẹ́ kó yé wa yí pé àwọn obìnrin àwọn náà jowú dáadáa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam eléyìí nínú àwọn owú dáadáa téèyàn máa ń jẹ òun nìyẹn tóbú náà lèèyàn náà ti fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba bó lèèyàn ti lè máa jàǹfààní ọ̀rọ̀ ọlọ́run bákan náà nínú àdìsí yẹn náà ẹ̀kọ́ tá a tún kọ́ ńbẹ̀ lánàá a rí i pé a rí kọ́ pé gbogbo ẹni tó bá jẹ́ olórí olórí ilé pẹ̀láti olórí inú ilé ìyẹn máa ní ọjọ́ téèyàn náà máa ń yà sọ́tọ̀ láti bá ẹbí ẹni náà sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ èyí tí ó pè gbogbo wa tí ó pè ẹ̀mí wa sọ́dọ̀ ọlọ́run ọba eléyìí máa ń jẹ́ púpọ̀ yóò máa jẹ́ ọ̀rọ̀ tó mọ́ ọmọ rántí tíyàwó náà mọ̀ rántí kọ́lọ̀ lè wáyé ńgbà míì kọ́kọ́ sọ pé kíyàwó ti wá àti fáwọn tó lè jọ́ ọmọ ni wọ́n ti wá àti bàbá náà wá gbọ́ bí tọ́ bá kù sí abọ́ wa tó ṣe. wà á eléyìí náà ara ọ̀nà ni téèyàn máa fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́. àdìsẹ́lẹ̀ karùn-ún nínú tíra yìí an asma látọ̀dọ̀ yàwá asma tí wọ́n jẹ́ òkú yàwá aisha.

ó ní eré ànábì orí arí nínú wa obìnrin kan nínú wa ó wọ aṣọ kan aṣọ tó wá wọ̀ yẹn ó fi ṣe alada ìyẹn ni ẹ̀jẹ̀ aládàá oṣooṣù àwa padà rí àpẹẹrẹ kìnnìyí lára aṣọ náà ìrẹ́ ànábì bò lẹ́rìn náà arábìnrin ta utu thumma takarusu bilma wàtàndọ́ ihu wàtúsọ́lì sí i. ànábìjẹ́ kama mọ̀ pé nítorí yí aṣọ yẹn ìyẹn ẹ̀jẹ̀ áídọ̀ tó yí irú ẹni yẹn yóò rárá sí i dànù yóò ha dànù náà yóò fọ aṣọ náà yẹn pé yóò gbó yóò wá fún un omi tí ó fi sí tí ó wá bu omi wọn ọ̀kankan ẹ̀bẹ̀ nígbà tó bá tún ṣe léyìí tán arábìnrin tó bá ti ṣe léyìí wàtò sọ́ọ̀lì fi ó lè máa faṣọ náà kírun lọ padà o ẹ̀kọ́ fún wa nínú Islam tó jẹ́ ká kẹsẹ̀ pé bẹ́ẹ̀ tómi bá ti wá wọ aṣọ kan tírù tọ́lẹ̀ bá ti wá dà sí káwá pàṣọ òun òwúlò mọ́ ká lọ sọnù rárá. ó jẹ́ ká mọ̀ yín pé àwọn nǹkan wọ̀nyí náà kò yẹ kí ìkórira rẹ̀ kó tó bó ṣe tó lára àwọn èèyàn. ó ṣe ṣe pé bẹ́ẹ̀ lè padà kan àwọn àdìsọ́jọ́ ọmọ bẹ́ẹ̀ náà nínú àwọn tí mùsùlùmí fi yàtọ̀. àwọn kan nínú àṣejù tọ̀dọ̀ tiwọn òun ni wípé tíyàwó wọn tí wọ́n bá ti wà ní àkókò àládà oṣooṣù àwọn júù náà sábà máa ṣe bẹ́ẹ̀ kódà àwọn oníbáyàwó wọn sọ̀rọ̀ mọ́ dùgbà tí wọn kó jáde fún ìyàwó ńlé ni wọ́n fẹ́ẹ́ má lè jẹ́ ìyàwó fara kàn wọn mọ́ àlejò ti wá sọ wọn pé isna kulla shay'in illa nikah gbogbo eré ni ẹ bá wọn ṣe ẹ kàn gbọ́dọ̀ jẹ lásìkò dé ìyẹn túmọ̀ sí wípé nǹkan yìí ṣe nǹkan kórìíra dépò pé ó wà yí aṣọ ó wà lọ sọ aṣọ nù tó bá yí aṣọ kọ́ra kó ti gbẹ mọ́ ẹsì ẹ̀ ha dànù kó ń bẹ̀ tó bá ti wá sí èyí tó bá yẹ kó bá jẹ́ tútù ń bẹ̀ ẹ fún kẹ wá bomi sí kẹ fọ́ọ̀nù kó má kẹ bomi kẹ bomi rẹ bẹ̀ kíbi òtútù tó bá tutù yẹn náà ẹ tó lọ bí kírun eléyìí náà ló ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ tá àwa ọkùnrin náà tó ṣe pé bóyá ń gbà rí èèyàn kan rí wípé màníyù ìyẹn àtọ̀ gángan èèyàn rí lára aṣọ yàn tó ti gbẹ mọ́bẹ̀ èèyàn ó sí òun náà dànù èèyàn ó sì bu omi sí èèyàn ó rárá fi omi fọ ibẹ̀ téèyàn ó fún dànù bẹ̀ ń ó ṣe bẹ́ẹ̀ tó sì lọ kírun bẹ́ẹ̀ pẹ̀lú aṣọ bẹ́ẹ̀ torí ìdí eléyìí eléyìí tún jẹ́ ẹ̀kọ́ nípa bẹ́ẹ̀ kóbìnrin ọmọ gẹ́gẹ́ bá ti mọ̀ yìí pé ó lè ṣeéṣe kó yí aṣọ obìnrin bẹ́ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ẹ̀kọ́ Islam tó kọ́ wa lórí eléyìí kọjá lẹ́nu pa gbogbo aṣọ yẹn yẹn yá ọ̀kankan àbí tó yí yẹn náà ni kọ́ wa bí ó sì mọ̀ kú mímọ́ wa bẹ́ẹ̀ látara pé tọ́wá ẹ̀kọ́ bá ti gbẹ oṣù kú mẹ́ẹ̀ kó sì já tútù náà ni kọ́ra fa ibẹ̀ kú mbẹ́ kó sì sí kíni o kó sì fọ́ kó fún kó bomi rẹ látara eléyìí yóò di tìdí ńtọ́ mọ́ tó sì tún lè máa fi irú aṣọ bẹ́ẹ̀ sí irun padà eléyìí ẹ̀kọ́ Islam nípa tó jọmọ́ báyìí abẹ́rẹ́ rẹ ọlọ́run àwọn ẹ̀kọ́ Islam wọ̀nyí bá a ti ń gbọ́ yìí ọlọ́run kò jẹ́ kí lílo rẹ̀ kọ́ máa lọ wá lọ́rùn o برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته